أحمده سبحانه وتعالى وأشكر لا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى ربا تي تنفو ينفع من لا تما تتواجد لي دلقوا لو يديني عند الله سبحانه وتعالى وشلا إداني جوسفوه ọmọ ìyá tí wọ́n ti atọ́dún rẹ̀ kọ́nà bàbá mi sanwó ní ẹ̀sán lórí oníkúlùkù wa náà tí a wá dá pé ta wá jẹ́ pé wọn ta ti wá sàfikún mà nípa alámọ̀rí ẹ̀sìn wa kí ọmọ ọmọ subhanahu wa ta'ala ọmọdún wa ní ẹ̀sán rẹ̀ jẹ́dẹ́rù bínà ní tó dájú náà ní pé ká bẹ̀rẹ̀ abala eléyìí pẹ̀lú hadith ìtí àfáwà al-imam رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يدرس في هذا الدين غرفا يستعملهم في طاعة الله إلى يوم القيامة النبي صلى الله عليه وسلم قال ما pàtàkì على ما رتي عن صحيح شرب صلى الله عليه وسلم ó ولا ọlọ́run ọba oníyẹ̀ kò ní gbò lẹ́ni tó jẹ́ pé yóò máa lọ àwọn ẹbí àwọn igi àlọ́yè kí ni túmọ̀ igi àlọ́yè yẹn àlẹ́bí náà bá ní tù sọ́lá rẹ̀ sọ̀lá wọ́n ní yẹ sàmìlóhùn fi tán àti ńlá àti tán àti àlẹ́bí náà láwọn bá máa الله àwọn èèyàn fún ìyọnu rẹ̀ yóò máa lù wọ́n fún ìtẹ̀láṣẹ rẹ̀ títí títí tí ó dùgbà kìyàmù yẹni pé iṣẹ́ wọn kò ní parẹ́ tó dùgbà kìyàmù ìkan nínú àwọn igi àlọ́yè yẹn onídàlímọ́ al-Bukhari Muhammad ibn Ismail al-Bukhari yóò rahmatulah rahmatulah ajẹ́kagbọ́ yí wọ́n bí Imam Bukhari wọ́n bí ní ọdún arbawa tìtìrín wa ní àbẹ̀rẹ̀ hijira wọ́n 94 lẹ́yìn tí ó ànábì sí ìjírá sallallahu alaihi wasallam àrẹsọ ìpìlẹ̀ rẹ̀ aṣọ bó ṣe àìmọ̀ àti àwọn ìmọ̀ tí ọlọ́run bá dáná lá nípa kó hàn kẹlẹ̀ kan náà tó bá ti rí aṣọ ìrìn àjò tó lọ láti lọ sí àti gbogbo bó ṣe bẹ̀rẹ̀ láti máa kó ìmọ̀jọ láti ìlú kọ̀ọ̀kan sí kejì tó sì ní báwọn àfáwọn onírànlá pàdé bí tí a ti lọ kírun òun náà nígbà lè máa Bukhari rahimahullah ta'ala ọlọ́bù jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ ọlọ́run ni àwọn afákọ̀ọ́kọ́ mẹ́rin mẹ́rin àti wọn ní ìgbà tọ́lọ̀ fi máa ń dẹ́ wọn wò látara kọ̀bọ́ọ̀lù látara ìgbà láyé tọ́lọ̀ bá ti gbà fún àfáà kéta ó fẹ́ jáde wá sọ̀dọ̀ àwọn kan aṣọ ìbéèrè tí wọ́n lọ lọ́wọ́ afáà àti bí afáà ṣe dáhùn rẹ̀ àti bí àwọn míì padà lọ lọ́wọ́ afáà alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ní kìí ṣe ìjọ tí wọ́n dá ìyẹn ló pàtó jẹ́ pé afá àpàrà sí ìlú wọn tá a pè ní Bukhara lamma raja Abu Abdullah al-Bukhari ila Bukhara pàtó ní kó dé ìlú rẹ̀ ó jẹ́ ìpìlẹ̀ ibi tó náà tí ó ti tẹ̀wá rahimahullah ta'ala pàtó dé ní ìlú ẹbí ìṣesí ọlọ́run pẹ̀lú rẹ̀ ìsọ́kùnbẹ̀rẹ̀ àwọn àmọ̀tò àdìl ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ ń lu ẹ̀ náà nínú wọ́n tó dùgbò tó jẹ́ ọmọ ìlú wa ta sí ń gbọ́rọ̀ ẹ̀ lókèrè ó ti kíni ọ ó ti dé àárín wa báyìí jẹ́ pé oníkálukú ló ń wọ́ sọ́dọ̀ àdìmọ́ mọ̀lì Bukhari ọlọ́run tó ní kíkọ́ búlù kó tó pọ̀ fún àdìmọ́ Bukhari nílùú nínú rẹ̀ tí ń jẹ́ Bukhari ẹni tó jẹ́ wáálí tàbí àtàlẹ́ pẹ̀lú khalifa nínú ìlú Khalid ọ̀nà méjì làwọn afá sọ lẹ́yìn abákan sọ pé wọ́n ní kó wá ó wá ka síra àsọ̀hí wà tàríkì síra ìdókọ àsọ̀hí àti tàríkì rẹ̀ kó wá ka ọmọ ká fún láàfin abákan nígbò tẹ̀lé wá mọ bó ń kó àwọn ọmọ ẹ̀hún láàfin pé kó wá ní sẹ́ṣẹ́ halkọ̀ fún àwọn ọmọ ẹ̀hún gbajúmọ̀ Bukhari tó gbọ́ oníṣẹ́ ilé onílá òdèlò ẹ̀lùmá wọ́n Bukhari ní ìrí jẹ́ pẹ̀lẹ̀ ìbàláyé ìwé kí náà gbé ìmọ̀wá sáàfin kí wọ́n mọ̀ kọrin àfin wọ́n kódà yìí ní pé ìmọ̀lọ́ máa jókòó sẹ́nu àwọn ìgbà àti fi àsìnlẹ̀ ẹni pé àwọn àwọn tọ́lá mọ̀ bùkọ́rí ẹni pé tẹ̀sí wọn nìyẹn àrájà àti fi àsìnlẹ̀ lé o àti máa ń ti báyọ̀ àti máa ń ti báyọ̀ wọ́n bùkọ́rí yìí ní yẹpẹrẹ ẹ̀mọ́ yìí ní gbé ìmọ̀lọ́ sí ẹnu ọ̀nà ẹ̀mìkì tó bá yẹpẹ tó jẹ́ adarí ìlú tó bá ní ìdí ìmọ̀ tí mo lọ́dọ̀ mi kó wá sí masjid fàníyà sí ibi masjid àwọn fi dáàrí wọ́n bùkọ́rí tó bá ní ìdí tí mo lọ́dọ̀ wa kó wá sí mọ́sálásí wa láti fi hàkọ̀ fáwọn yẹn àbúkọ́ wa bá eléyìí Imam Bukhari rahimahullah ta'ala eléyìí nìkan tí ó fi dá èsì padà fún ẹni tó pè kó wá mẹ́pọ̀ àwọn ẹ̀yà àfin Imam Bukhari tó wá nítọ̀ tó wá pẹ̀lú tí mo wá sọ yìí kò bá ti ọlọ́run ìwọ́kùnrin sultan ìwọ́ ló ní ìlú ìwọ́ ló ń darí ìlú subhanallah ó ní fàmílà alilẹ̀ majlis eléyìí tó tó lè ṣe ni pé kó sílẹ̀ mẹ́mi láti mẹ́rin jókòó pẹ̀lú àwọn èèyàn kí máa kí kó fẹ́jẹ̀ rí halkọ̀ sí mi. bọ̀ká ní pé mo rí àbálẹ́ kí n ṣe halkọ̀ kí mo báwọn èèyàn sọ̀rọ̀ kí mo dáwọn lẹ́kọ̀ọ́ kí wá fi àwọn èèyàn ilé kí wá ní mo gba àfikàn lọ tẹ̀tún ṣàjì sọ yẹn kí wá fi àwọn èèyàn lẹ́sẹ̀ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi kí wá ní mo gba àfikàn lọ mo lọ́kọ́ àwọn èèyàn mo lọ́kọ́ máa bá àbí mo lọ́ka sí àfọ́bá tó bá yẹ pé ìyẹn ní wàá rẹ́nà mi níbi àti máa kọ́ àwọn èèyàn yìí in tí alimam al-bukhari rahimahullah ta'ala àti ẹni tó jẹ́ ọba yìí kí náà wá ṣe pé ọba ìbẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní tún ilẹ̀ náà alimam al-bukhari rahimahullah nílùú rẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ sí ní tún ilẹ̀ náà ẹwọ ara ó tó gbó bẹ́ẹ̀ sábẹ́ ṣe súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam

wọ́n láyé ti pọ̀ wọ́n láwọn fàkùnbẹ́gbẹ̀ ilé yìí ọlọ́run wọ́n láyé pé ara ìdí bẹ́ẹ̀ máa pọ̀ ó ti bẹ́ẹ̀ máa ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run jẹ́ kí títọ́ ó dé òun. èyí wàá bèrè ìjà àdìsù alẹ́sùn kọ́ wọ́n tún àṣọ ìpẹ́ ẹ̀nìkẹ́kẹ́ nínú yín láì tọ́mọ yẹn náà àdókùn almaut ẹ gbọ́dọ̀ máa retí pé ẹfẹ́ kú ẹ máa ní ìtọ̀rọ̀ àfàdì fún mi tó bá yẹ kò jẹ́ wàá sí búyẹ̀ ẹ sọ pé ìwọ́lọ́wọ́ bá jẹ́ kí máa sẹ̀mí tó bá yẹ pé kí n sẹ̀mí mo ṣe kí ni o èmi ṣe mí láǹfààní jù tó bá ń jẹ́ pé kí n padà sọ́dọ̀ rẹ lọ́rọ̀ ṣe mí láǹfààní láti pè tó bá yẹ kó o ti gbà lérò pẹ̀lú àwọn ẹrú rẹ kó fẹ́ dẹ́wọ̀n wò níbi ẹ̀sìn wọn tí ó fọ́ pa ẹ̀sìn wọn lá ọlọ́run bá gún sọ́dọ̀ lẹ́yìn tí kìtì náà ní kẹ̀sìn so àwọn sọ́tọ̀ lára sọ́dọ̀ lára ṣe dùn àbá yẹn ó mọ̀ sí pé ní nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn alákùsálà yẹn yẹ àwọn ibi títí àdìsí alẹ́sì sọ fún wa yí pé ẹ̀ńdẹ́ pé ìlera kan ló kàn ó sì kìlì fún àgbà ọlọ́run yóò kú kí lóun tó fẹ́ lọ́wọ́ lọ́wọ́ bọ̀tẹ́ ẹ̀rí pé àwọn ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ọmọ ọmọ so alimọ́ni kọ́ yọ ọmọ ọlọ́ọ̀tà ààrẹ ó sì àdúrà ó ní ìwọ ọlọ́wọ́ bá nígbà tó dé àyè tá à ń pè ní kọ́ńtáǹkì yẹn ìlú yẹn súnmọ́ samarkund ó ní obì ọlọ́wọ́ tó wọ ọlọ́wọ́ aláhùn mọ̀kọ́dọ́kọ̀tà alájà áwùt ọlọ́wọ́ aláyè ti pọ̀ nípa ẹ̀sìn àráyè tẹ̀sìn náà àráyè fáwọn yẹn lẹ́sìn náà fọ́pọ̀ ní ilé ìjọ ọlọ́wọ́ kò ẹni tó jẹ́ pé tó bá ti dùn áà ọlọ́run gbàgbà rẹ̀. ìwọ́n bùkọ́ ti ṣe àdúrà rẹ̀ ó ṣe àdúrà méjì ó ní ọlọ́run bá gbà òun tó wá ń sí òun láti ṣe kẹta pé ó ti bẹ̀rẹ̀ ọ̀nà fún nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ojú tó wá ń ṣe òun tó bá tó wá ń ṣe kẹta wọ́n yẹ kó gbogbo ṣe lórí oúnjẹ kí ni ó ti rí àfẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala so ìgbà tó ṣe dùwáwù yìí kò pé oṣù kan tó fi di pé Allah subhanahu wa ta'ala ọlọ́run bá kádàrà kí àdìmọ́ Bukhari kí ó jáde ní ayé ní ọdún 256 bàbá hijra náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó wá ṣẹlẹ̀ sí ọjọ́ bẹ́ẹ̀ pé alẹ́ táwa mùsùlùmí ọmọ túnú oṣù ṣàwàl iná ìlú àdúgbò bọ̀kọ́rí jáde láyé oṣù mọ̀gbọ́n ó jẹ́ pé tó bá ní ìmáàmù wo ni wọ́n kí wọn sílá níjọ́ ọdún ọjọ́ ọdún ìṣúná àwẹ̀ àdúgbò bọ̀kọ́rí wípé ó kú kásọ pé òní lọ́jọ́ ọdún ó kúrú alẹ́ àná ṣùgbà tó dé kó wọ́n kí dúrì tán ọdún ọjọ́ ọdún ẹ̀jẹ̀ fẹ́tẹ̀ ni wọ́n wáyé ṣe tí ó sàn náà bọ̀kọ́ ìlú ọlọ́pàá ọgbà ọ̀tà wọn nínú bọ̀kọ́ ló ṣe ní wáyé rẹ̀ ni ẹjá wá gbọ́ díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí àwọn àfáà tó jẹ́ pé àfáà ni wọ́n tí wọ́n ṣe ẹ̀ńtẹ́ni tí kẹ̀ ń sọ̀rọ̀ tí wọ́n sọ nípa àfáà àwọn àgbáyé alimọ́mù àgbà àdọ́hìn ọlọ́ ó fẹ́ sọ̀rọ̀ nípa alimọ́mù bọ̀kọ́rí àti tíra rẹ̀ ó ní wa amma jáàmù àbùkọ́rí àsàhí ó ní ti àdé tíra alimọ́mù bọ̀kọ́rí tá a pè onífà àjẹ́lẹ̀ kó sọ̀rọ̀ islam tẹ́mọ́lẹ́ tíra islam tó tóbi jù wà àfẹ́nà àkótó lápẹ́lẹ́ jù bá àdàkìtà ló náà ta tábà ti mọ́lù kùrán rìn tán tábà ti bẹ́ẹ̀ mú tíra tó tóbi tó lápẹ́lẹ́ orí ọ̀nà àmì tíra sọ́yọ̀ kan ìmọ̀mù zábí ni ìyẹn tó sọ bẹ́ẹ̀ nígbà tí mọ̀mù zábí sọ pé tíra tó lápẹ́lẹ́ ìmọ̀mù zábí kọ sí yẹ́rọ alámùlùbáláwù tẹ́gbẹ́ kà bẹ́ẹ̀ mí tó fẹ́ kà ẹ̀mí lọ́ ẹ̀tọ́ wá kan kò wá sọ pé tíra àtòun ló lọ́lá ní olè pé tíra tó lápọ̀ lẹ́yìn lẹ́yìn tíra Allah subhanahu wa ta'ala nínú Islam tá ń pè sọ ibù kan nínú tí àwọn ẹni tó fẹ́ràn àbùkù tẹ̀. àdìmọ́ máa ń lẹ́wà rẹ̀ fún ọ̀la àtàkùnmọ́ nàwáwí alọ́mọ tíra àìmọ́ nàwáwí tó gbajúmọ̀ dáadáa lábẹ́bí lábẹ́bí ẹ̀mẹ́jà sí àà náà rẹ̀ sọ̀rọ̀ ẹ̀wà gbajúmọ̀ kan. الإمام النووي رحمه الله قل اتفق العلماء رحمهم الله على أن أصح الكتاب أن أصح الكتب على القرآن العظيم الصحيحان البخاري ومسلم وتلقتهما الأمة بالقبول من النووي نتعلي àwọn àfà àwọn àfà wọ́n panupọ̀ lórí wípé tí àkúndá láàáfíà jù àwọn tí àkúndá láàáfíà jù lẹ́yìn al-Qur'an ó láàrin sọ ìbọ̀kọ́ láti sọ ìbùsùn gbogbo àfà ọ̀pàlùpọ̀ láàrín wọ̀tọ̀lọ̀pọ̀tù wọ́n mọ̀lẹ̀ wọ́n mọ̀tù pẹ̀lú kọbọ̀ kódà gbogbo àlúmọ̀ náà tẹ́wọ́ gba sí náà yẹn wípé gbogbo wọ́n wípé tí ìlà yìí ó kí lẹ́sẹ̀ táwọn èèyàn àwọn agbárí dẹ̀ padà ń kà táwọn èèyàn tó jẹ́ pọ́lọ́ fúnlọ́pọ́lọ́ tí wọ́n lẹ̀ ń kà sí ọdún lópe ẹ̀hún tí wọ́n àtẹ́ ẹ̀ tó wá dó lẹ́kùn ó wá sọ wípé tí wọ́n àsọ ìbùkọ́ ẹni tó kọ́ ọ̀gbọ̀n lọ́dọ́ irú lágbára wò ń pé lágbára àárẹ̀ wò pé arọ́bùlà àríbà àti arọ́bùlà mùsà àríbà ẹbí lèrè tó dàgbàdà lọ mọ́kọ́mọ́kọ́ àrọ́kọ̀ láàrin pé àwọn wo arọ́bùlà àríbà wà arọ́bùlà mùsà àríbà tó bá rí ẹ̀yẹ sọ alimọ́mù Bukhari alimọ́mù náà sọ pé àwọn àfà gbogbo àfà yìí pàtàlà kọ́tù wọn àkúmbàtú bí kọ̀bù àwọn àlùmọ̀ sí tẹ̀wọ́ gba tí náà yẹn gbé tirẹ̀ tí wọ́n bá tẹ́wọ́ gbà kí ló fàtà fi ríṣòro hàn àfihàn àwọn àfà ló ala hadhihi al-umma daynun ala hadhihi al-umma wípé ká ṣe ṣẹ́rìnwó tíra Al-Imam Bukhari ó ní gbèsè lọ́jẹ́ lọ́rùn àwa kíni àwa àlùkò mọ̀ ẹ̀ àfọwọ́ ìlú ọ̀làrú ló sọ̀rọ̀ náà. ó ní kí àwọn èèyàn káwọn àfáà kí wọ́n jókòó ti ṣẹ́rìn Imam Bukhari kí wọ́n jókòó tíra rẹ̀ kí wọ́n wá ti ṣẹ́rìn ọ̀dọ́ ṣàlàyé ẹ̀ káná kàní halafan ó ní gbèsè lọ́rùn wa ẹja gbéra wa alukọ̀ méjì wọ́n ti tó sọ Bukhari Nàìjíríà alukọ̀ méjì wa ọlọ́jà lè sọ inú kọ̀ládún ní gbèsè ní lọ́rẹ̀ umma fún òṣìṣẹ́ àṣàhìn al-Imam al-Bukhari ìlúmọ̀ tó jẹ́ pé nínú ṣẹ́rù rẹ̀ tó gbajúmọ̀ náà jí Fathul Bari abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀kọ́ jẹ́rà Fathul Bari tàbíkọ̀ Fathul Bari Ibn Hajar al-Asqalani ó jẹ́ pé Ibn Hajar al-Asqalani Fathul Bari yẹ onílẹ́mà tí ìlẹ̀ jẹ́ ọkọ̀ Fathul bọ̀tún wa parí ẹ̀ ṣọlọ́lá ta'ala ibn rajab tó kọjá lọ́rọ̀ olùmọ̀ fíkà ó kọ̀ sáfà tó ń bá rí gẹ́gẹ́ fún sẹ́rù sọ́yìn bọ̀kọ́rí ṣé kò parí ẹ̀ sí ní kùbílé ṣọlọ́lá ta'ala bàbá wọn lọ afọwọ́ alhamid abdulrahim al-iraqi àwọn ẹgbẹ́ fatul so nínú gbèsè wípé àdúgbò àjẹ gbèsè káti ṣẹ́rù sọ ìbùkọ́ tó pé ikú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní bí ẹ̀sìn wa súnà wa wọ́n bẹ́ẹ̀ sọ ìbùkọ́ aṣọ tí máa mọ àlìyàmà náà àwùjọ sọ àfáwọ́ àtàkọ́ wí wọ́n ní sọ yìí olùkọ́kọ́ rí wọ́n ní sọ yìí olùkọ́ àti sọ yìí mùsùlùmí yìí wọ́n ní àwọn ẹ̀dà sọ́kùn kó tó bá dàkí sábìlà wọ́n ní lẹ́yìn tí àbúdá láàtà lẹ́yìn tíra Allah subhanahu wa ta'ala al-imam imam al-haramain al-juwayni tẹ́mẹ̀ ìmọ́mà àwọn ìṣòwò ìdí náà rẹ̀ olókọ tó gbajúmọ̀ jù ọ̀pẹ̀ àwọn tó lábùl ẹ̀yìn ìmọ́mà Al-Haramayn Al-Juwayni Al-Warqat náà ó ní law halafa insan bi talaq ẹ̀rọ gbúra yí pé ìyàwó òun ti kọ̀ọ́lẹ̀ nítorí wípé gbogbo nǹkan bẹ nínú Sahihain tó jẹ́ sọ́yí Bukhari nìkan àti sọ́yí àti Muslim ó ní ní ma hákàmù bí Sahihain tẹ́sí àwọn afáàsọ tó sọ yẹ́wò ní ipé tọ̀ owó obìnrin yìí mo kọ́ tí sọ́yí Bukhari àti Muslim tí ìbá ti sọ tí a gbọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ mo kọ́ lẹ̀ tí a gbọ́ sọ́yí Bukhari àti Muslim tí ìbá ti ọ̀rọ̀ àmì nígbà sọ́lá tí ìbá ti sọ afáyí àlùsọ̀wáyí ní bẹ́ẹ̀bí sọ fún wa yí pé bí àwọn ọmọ wọn ti tẹ́ẹ̀sì gbásílẹ̀ yí pé àwọn tí rẹ̀sì rẹ̀ nígbó yí tí wọ́n

ومسلم رحمهم الله تعالى رحمة الأبرار جماعة kílá sọ ìbùkọ́rí ó sọ fún àrípé ohun òsìsì àwọn ìmọ̀bùkọ́rí kò kó gbogbo àdíjì sọ yíò tán ilá fẹ́ láwọn mẹ́ta tó kọ mẹ́sàdọ̀rọ̀kán ìmọ̀sọ́dọ̀rọ̀kán ìmọ̀ mahaki tó jẹ́ nísìn ìgbẹ́tàn àwọn tàbí jẹ́ pé ìmọ̀bùkọ́rí ó fi ilẹ̀ àbí ìmọ̀ muslim tó fi ilẹ̀ tí ó kọ àwọn fẹ́ sọ ìjẹ́pá àwọn àpá tó sọ̀pọ̀lọpọ̀ but nínú báràkà iṣẹ́ onígbẹ́gbà tẹ́yẹ̀ bá ti fẹ́ kalẹ̀ kẹ́lù mí ò tún dé ó tún lè mú orí jáde láti fẹ́ tẹ́yẹ̀ ṣe nínú pé ah, iṣẹ́ ẹni ní àgbàríkà onígbẹ́ iṣẹ́ tẹ́yẹ̀ ṣe kalẹ̀ ìyẹn pọ̀ tó láàrin o ìyẹn kẹlẹ̀ ìyẹn ṣe ní o ó yẹ pẹ́pẹ́ lórí ìbádé ó lè fi nǹkan yẹn ṣàtẹ̀kù tó lò fi mú àǹfààní kan jáde ilé ọ̀lọ́ bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra míì tẹ́bí àwọn èèyàn ń kọ kí ni o látara tíra àdìmọ́ wa al-Bukhari rahimahullah rahmatul abrar nínú àwọn tíra táwọn èèyàn sọ́tara tó kára bárọ́kà tíra Imam al-Bukhari àwọn èèyàn ti mùkàsọ́rọ̀ wọ́n ti mùkàsọ́rọ̀ dùn pẹ̀lú àwọn tíra àpáwà tàbí ní mẹ́mẹ́ wọ́n ti mùkàsọ́rọ̀ dùn sọ́rí Bukhari gbẹ́tọ̀ tó gbẹ́tọ̀ bá lọ́nà sọ́rí Bukhari ó lè fẹ́ máa rọjúmọ́ ó lè mọ́bẹ̀rẹ̀ rọ̀ fún láti kínú láti kà lórí pé Imam Bukhari àkọ́kọ́ àwọn àtàlẹ́ ẹ̀kẹ́jì so àwọn afábì ní bókè tí alábàríkà ní tíra ẹ jẹ́ ká jẹ́ rọ́dà rẹ̀ ẹ jẹ́ ká sọ di tó jẹ́ wípé ìwọ̀n bá ìfòkútẹ̀ tí ẹ tọ́ lè níbi tó nídìí ìwọ̀n bá fọ́mọ́ṣẹ̀ tí akẹ́kọ̀ọ́ mọ̀ tó bùkátà sí káwọn wá ara jọ jáde nínú sọ ìbùkọ́rí ẹ̀ gbogbo àdísì tí mẹ́rin sọ ìbùkọ́rí ẹ̀kan náà ni o but àwọn wa sọ pé ibi tó ti rìpítì àdísì mi díẹ̀ kan ẹ̀mẹ́jẹ mẹ́ta ẹ̀dá yọ̀pọ̀ káwọn àdísì ẹ̀ lẹ́ẹ̀kan pẹ̀lú ẹ̀gbọ́n ló sọ àdísì yẹn a ti rí àdísì yẹn ẹ̀kan kámẹ́ ẹ̀kan ni ibi tó ti sọ ní báàgùn tó sọ sọ báàgùn mi ló sọ báàgùn mi ok àwọn àmájà rẹ̀ àtàjírídì àtàsọ̀rẹ̀ àtàjírídì àtàsọ̀rẹ̀ mẹ́mù zàbídì ẹ̀tún wà á sọ ara báràkà sọ ìbùkọ́rí ohun tó yọ sí àtẹ̀dáyì wọ́n sọ mọ́ lọ́ọ̀ta ààrẹ ẹ̀wọ́n náà tó ọ̀nà alùpẹ̀ ẹ̀kẹta sọ ẹ̀mùtẹ̀ ẹ̀kẹta lè wá padà ẹ̀kẹta sọ kálọ́ tó di ẹ̀bá ti sọ fún àwọn tí wọ́n ń sọ pé mọ̀ bùkárí ọmọ kí ó kọ̀mọ̀ àdí tí wọ́n ṣe rú eléyìí ẹ̀kẹlẹ̀ tún kéré bí àmì so ìdá nínú báraka ìmọ̀ ìmọ̀ bọ̀kọ́rí ó ní àfọ́mọ̀ tàbí tó ti dé o ẹ̀rọ ti kẹ́rìnkà ti kọ̀ǹkà kẹ́rìnkà ọ̀gá tó kọ̀ ìwọ̀ ọ̀fọ̀lù mìíràn so ṣé mìíràn tún summarize tí ó kúrò lọ lábẹ́ tó mẹ́kà láti kà tí ó sì jẹ́ pé kò ní dáadé kò ní dáadé yẹ́kọ̀ọ́ ọ̀nà bá tó kó jọ tó yẹ pé fàwáìdù ó tún pọ̀ mẹ́rin

ẹwà gbajà bọ̀ ẹ máa sọ fún àfáà rẹ̀ bọ̀ àfáà rẹ̀ gẹ́gẹ́ lámì ìdókò ẹwà gbajà ẹ máa gbókò àfáà rẹ̀ kó wá gbajà bọ̀ lọ àrà ẹ̀mẹ́dàpọ̀ ọmọ yáhíyá bí ma ilẹ̀ kí lẹ́ gbogbo afá yẹn Muhammadu ma yáhíyá àwọn ẹgbẹ̀ wọ́n kọlọ́ fún ìwọ́n fẹ́ kìtàbù aljamu bẹ́rẹ̀ sọ yìí ẹwọ alúlùwà mọ̀já tẹ́rí tẹ́ ìgbàmí ń bẹ àrísọ́lá àdúgbò màjèjì ẹ̀kẹ̀ẹ́sáàrì adúgbò ẹjá fún wọlé sí pé àwọn ènìyàn yóò mẹ́sí jẹ́ mọ́ Bukhari wọ́n àmì lọ́kẹ̀ẹ́gbọ́pá àwọn ẹ̀sẹ̀ wọ́n àfáàsọ̀ pé sọ̀rọ̀ àwọn Bukhari wọ́n wọ́n rọ̀gbẹ̀ yẹ̀ bí àwọn aláìní pé à fẹ́rù àwọn abá náà nígbẹ̀ ẹjá kún mọ́rẹ̀ à Imam Bukhari ẹwọ́n ní lọ́wọ́ ẹ̀sẹ̀ nínú olé àṣekù bọ́ sẹ́rìn ọ̀sọ̀rọ̀ àwọn àwọn ilé tó sọ pé tán àlúlù ọ̀rọ̀mọ̀já àwọn ẹ̀kọ́ àwọn àdìbò ẹ pé ọmọ ẹnu sọ́yìn Bukhari o àwọn tó wá rí náà nínú sọ́yìn Muslim oníṣẹ́rí o ìdìmẹ́jì fásitì máa nílá kókàlẹ̀ lẹ́gẹ́dẹ̀ yìí lẹ́gẹ́dẹ̀ yìí fásitì bá rí o nìyẹn wọn náà kókàlẹ̀ lẹ́gẹ́dẹ̀ tó kúnlẹ̀ tọ́dìkù tí ọkà jẹ ẹ̀mí rọ́bẹ̀ bọ́ bẹ̀. ìdájọ́ tọ́bá sọ wípé àwọn tẹ́yẹ̀ bá ń sọ pé káàkà kọmọ rẹ̀ sí pé ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ sí mọ̀ bùkọ́rí jẹ́ fáwọn ẹni bí ẹ ti máa mẹ́ sí mọ̀ bùkọ́rí jẹun ni orí nítorí pé àìmọ̀ ẹ̀rí ìwà ní ẹni mọ̀ ẹ́ sí kí ni ìfihàn ṣeré wọ́n mọ̀ lọ́rùn tó fọ́ ìrọ̀hàn tóyí àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ bá lè yọnu sí wọn ó lè jẹ́ náà sọ lábẹ̀ fún iṣẹ́ àwọn ìlú àgbáríkà àti àfá oníkólọ́mọ kí oore bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ láti bẹ̀rẹ̀ níbẹ̀ wọ́n ká sọ́dọ̀ fún gbàwọn àfá súnmọ̀ láti kí ni o tí wọ́n kọ́ wọn ẹ jẹ́ ká sọ díẹ̀ àlìsà àti dápọ̀ àwọn àfá náà mọ̀kọ́rí tó ti pọ̀ ní dókò ìgẹ̀ láì fi bá jẹ́ káwọn ẹ jẹ́ ká sọ díẹ̀ nínú àwọn ọmọ kí o al-Imam al-Bukhari rahimahullah ta'ala nínú àwọn ọmọ kí o rẹ̀ ẹni àfilíkà pé imam bukhari orí imam wa muslim àmì ìsàbù ìdá sọ yìí imam muslim sọ yìí muslim sọ yìí muslim yẹ ó rọrùn fọ́mọ tí ó láti kà láti ìdègbọ́ yé fẹ́ẹ̀ ju sọ yìí bukhari sọ yìí bukhari ṣùgbọ́n sọ yìí bukhari jídò ó jẹ́ àti sọ àwọn ọ̀nà tó gbàgbé fún wa lẹ́ẹ̀kan nínú àwọn ọmọ muhammad ibn isa at-tirmidhi sọ́hìn sunan afọ́ àtọ́kọ̀ sọ́hìn at-tirmidhi nínú àwọn ọmọ akẹ́wà imam bukhari àwọn bẹ́ẹ̀ pé tàbá sọ̀rọ̀ ẹ̀sùn ní ìsìlámọ̀ dákọ̀ Bukhari àwọn dákọ̀ Muslim ìsìlámọ̀ dákọ̀ àwọn ọ̀nà mùsùlùmí méjì rahimahullahu ta'ala ilé àwọn ọmọ kíwà Imam al-Bukhari onílẹ̀ Abu Hatim ar-Razi àti Abu Zur'a ar-Razi sẹ́ńtẹ́tẹ́ àkídà àwọn méjì ẹ̀mẹ́ rọ́zíyàn so nínú àwọn ọmọ kí o rẹ̀ Abu Hatim àti Abu Zur'a àwọn ọmọ kí mọ́ Bukhari ẹ dákọ̀ àwọn ọmọ kí o ti ń sẹ́ńtẹ́ oníṣúnà sẹ́yẹ́jú nínú àwọn ọmọ Ibn Khuzaymah sọ Ibn Ibn Khuzaymah òun náà nínú àwọn ọmọ ẹkẹ́ ohun àdìmọ́bùkọ́rí ó ìlàfẹ́kà náà ọmọ ẹkẹ́ àdìmọ́bùkọ́rí tẹ̀sílì tẹ́ǹtẹ́ àmọ́ ìlú jẹ̀rí àtọ́bárí nínú àwọn ẹkẹ́ mọ́bùkọ́rí tẹ̀sílì tọ́lárí tẹ̀sílì tọ́lárí nínú àwọn ẹkẹ́ àdìmọ́bùkọ́rí wọ́n ní wọn bùkọ́rí tó bá ń kọ́ wọn ní àdìsìn halkọ́ ṣe gbá àwọn àfà ọdún máa lẹ́nìí tún àwọn àfà máa lẹ́nìí bí ẹ̀wọ̀ ẹgbẹ́ ìyẹn tí ó ti bẹ́ẹ̀ gbogbo àṣírí ọgọ́ wà ní àdájú mẹ́ta kẹwọ̀ wọ́n mọ́ bùkọ́ tí wọ́n ti wá ń ka àdísù lọ tó ní àdísù bá ti wá kíyèsí pé ó ti rẹ Muhammad Yusuf nìkan àwọn ọmọkí rẹ̀ ní wàá sọ ilé ọjọ́ pé òun lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú sọ ìbùkọ́ àdìwáyà rẹ̀ pọ̀ gẹ́nu sọ Muhammad Yusuf wọ́n ní pé mọ́ bùkọ́ rẹ̀ wà sọ pé ó ti rẹ́ rí tí ó mọ̀ pé àwọn oní business àwọn olówó wọn bẹ́ẹ̀ dé owó wọn àwọn oní kápẹ́ntà ọmọ mi báyìí à ń ta máa rọ̀ṣọ́ olùlá yìí sọ̀rọ̀ wọn àwọn àwọn kí ló fẹ́ rí ọ̀sìn ìwọ àtàrí bí ẹjọ́ ń bẹjọ́ ń bọ́ bàbá bí là ń sọ fún ọ bàbá bí ẹjọ́ ń gba fẹ́ báyìí ẹjọ́ ń sọ̀rọ̀ torí pé bàbá bí ló ń ṣe kí ni ló ń ka ẹ wo ẹ tó bá jẹ́ aládì wọ́n yóò sọ́wọ́lá yóò sọ kí ni sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ tó rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nílò àwọn àfáwọn ní pé nílò àwọn táwọn tó wá mẹ́ kí ó táwọn ṣe pọ̀ tó náà àwọn lé sọ́ọ̀tì thousand tó ẹgbẹ́ táwọn bá dé hálùkọ́ bá àwọn ọmọ pẹ́lẹ̀kọ́ bá kà ẹnìkótùkà ẹnìkótùkà ẹnìkótùkà wọn náà ní mọ́bù kọ́rẹ́ mọ́ dáadáa tó sì ní subhanahu wa ta'ala àwọn àfáà ní ẹ̀dá kò nígbà táwọn sọ pé mọ́bù kọ́rẹ́ jẹ́ àfáà ńlá báyìí tó one ninety four to two fifty six ó lóbi sixty two years láyé wọ́n two, three, 194 five, six. ó lò two years láyé ṣé sọ́yìn bùkọ́ nílùú tọ́lọ́wọ́ fàyè rẹ̀ kọ́ ìdáàlù fún dára o ó tún kọ àwọn kí ni o àwọn tí àwọn ẹ bá mú adábù ní mufrod inú tí àti mọ́mù kọ́ rí kọ òun náà ní adábù ní mufrod adábù ní mufrod adábù ní mufrod yìí nínú sọ́yìn bùkọ́ rí kì tábìlì adábù wulẹ̀ wá ó wulẹ̀ gbé kalẹ̀ ó sọ́jà àti nínú ẹ̀kọ́ ẹ̀yà ẹ̀lẹ́ ẹ̀kọ́ lè wá mẹ́ta lélẹ̀ àlàyé wà lórí ẹ̀ kìtàbù adọ́bì mú fún ọ̀lẹ́lẹ́ yìí tàbí gbọ́dẹ̀ náà ah. títí tó yẹ ìmọ̀mù ọ̀rìn láyé ẹgbẹ́ àti ẹni ìjìnà tí orí ẹ̀lẹ́ jẹ́ ní ìsìnkẹ́ kó lè túnmọ́ ní yóò ti súnmọ́ bẹ́ẹ̀ ó ti ti fún àyè tọ́ ó náà wá sọ orú tí àgùjì kọ ẹni náà sọ̀rọ̀ ìmọ̀mù ọ̀rìn ó ti kú ní títí tó yẹ a ti sọ àwọn tẹ́tọ́ sí àdí ìdá ó tó wà sí ti fún àkóso ìmọ̀mù ọ̀rìn lọ́jọ́ orí ó nǹkan tó ti wá rọrùn ní ìṣẹ́ ó rí gbogbo ẹ̀kọ́ lórí sísẹ́mù dátà wọ́n láti ẹ̀wà kọ́pì ẹ̀ ló ti rọrùn tó náà kọ́pì àpèsè wá ẹbí ìtìdí àti gbogbo ẹ̀ wọ́n ti díà kìtàbùn adábùn mú fúrọ̀ lélẹ̀ jẹ́mẹ́ ẹ̀wọ́ sẹ́rí tíra yìí àwọn àfáà sọ wípé gbogbo lẹ́kọ̀ọ̀kan mọ̀lẹ́bí kọ̀ọ̀kan lọ́yẹ̀ kẹ́ lóyẹ kí a ti ṣe hálùkọ adamu ìmúfúrọ́dì nínú mọ̀ṣúrù tá a sì ní ìrètí ayé wa ẹjẹ́ ká fi sọ́kàn lé adamu ìmúfúrọ́dì àkà. gbẹ̀dọ̀ àwọn àfọ àwọn adé tẹ mo sọ pé nínú bárakà àtẹ òun ni kí iṣẹ́ kó tó lè di oore mi ṣe ẹgbẹ́ mẹ́tì ọ̀rọ̀ yẹn àwọn àfọ àwọn adé wọn ni tọ̀ adamu ìmúfúrọ́dì mọ̀ bùkọ́lì kọ̀ ṣe ṣe bùkọ́sọ́ ìlú kọ́yìn tàlámọ̀ ṣe ṣẹ́rí wọn wọ́n ìṣẹ́rí o adamu ìmúfúrọ́dì nílẹ̀ ọ̀gbọ́n ṣe ṣẹ́rí rẹ̀ ó الشيخ زيد بن محمد المدخلي رحمه الله رحمه الله àwọn kan àwọn ahmad as-samad ní wọ́n pẹ̀lú sharh al-adabi al-mufrad ìdí mẹ́ta ní látara bí ilé ẹ̀tọ́ bá rákà lọ́dáre tẹ́gbẹ̀tẹ́ bá tó ń kààrẹ subhanallah ẹ̀tù tẹ́kí ẹ̀tù mẹ́rin rí àǹfààní lọ ara kíni kíni ti jáde àtà ní al-imam rahimahullah ta'ala rahimahullah nínú tí láti mọ́ eléyìí kìtàbù al-qirā'a khalfa al-imām kìtàbù al-qirā'a khalfa al-imām mẹ́sàn-án ló kọ Abdullah Muhammad ibn Isma'il al-Bukhari al-Ju'fa inú sí àti mọ́ Bukhari kọ lérè ó dá àtẹ́ pé ọjọ́ ìrọ́lá ní gbàtàwọ̀ sọ wípé fáátú bí sórọ̀ sí ẹgbẹ́ mẹ́sìlẹ́yì ó tó wá sọ nígbò mí ìpẹ́ tẹ́ẹ̀bàtẹ̀ wá lè mú rọ́gọ́dí fáátú bí mẹ́sìlẹ̀ ẹmú rẹwà ó nílà ẹmú sórọ̀ àtọwá tẹ́ẹ̀fẹ́ adábùlù kò fraud ó tóbi ayé òtóbi ìwọ́n àkọ́lùpọ̀ ìwọ́n bẹ̀rẹ̀ ìtàbílẹ̀ òtóbi ẹ̀ẹ̀dáhùn ilé òtóbi pọ̀ so ẹ̀kàlẹ̀ nínú ilé ilẹ̀ ẹbá akọ́rú ilé ilẹ̀ jàdì so ilẹ̀ àwọn ọmọ tí a sọ títí bá ń gbé but àlàyé náà nígbà tí ń dáàbò bó ní kí n jẹ máa sọ nínú àrẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam

kùránì yóò mọ̀ sàlàyé súnà ní sàlàyé kùránì fún wa kùránì súnà ní tẹ́kí náà olóò sàlàyé ẹ̀sìn fún wa yóò jẹ́ kágbà kùránì so nínú sẹ́tì mọ́ Bukhari tó ṣe nìyẹn mẹ́ta ni mọ́ Bukhari kọ́ ọkọ̀ àfàlẹ̀ ìbáà ọkọ̀ àtàrí ọkọ̀ tafsir àìsàn Bukhari tó tẹ́kí náà ọkọ̀ tafsir rahimahullah ta'ala rahmatan al-abrar àwọn eléyìí ó kà jẹ́ àwọn nǹkan tí àwọn àfà tí wọ́n mẹ́nu bà nínú àwọn iṣẹ́ tí mọ́ Bukhari ṣe

a ti mọ bó ṣe dàgbà wá a ti mọ kòkòrò rẹ̀ rẹ̀ tó ní agbára pẹ̀lú ìmọ̀ pápájúlọ ìmọ̀ habib àti ká hàn kan àti ká máa fi ìmọ̀ ṣeré àti ká jẹ́ pé tó kàn wá o náà ní ìmọ̀ tó sì gbajúmọ̀ aráṣọ ọlọ́ ó kò tó lè níbi ìmọ̀ tí ó ṣe tó ṣe tó sọ̀rọ̀ sọ́hun tó sì tó wá fi ìmọ̀ ẹlẹ̀ fún ọmọ ìsàlẹ̀yà ìmọ̀ tí ìsìlékeré lẹ́gbẹ́ àmọ̀ wẹ́bí ẹ̀sìn òfin o náà ní wípé káwọn náà wá gbájúmọ́ ìgbà tí wọ́n mọ̀ kọ́lé sí rẹ̀ káwọn lè bá ń pariwo tí wọ́n bá ń wó ẹ̀fí wọ́n lẹ̀ jẹ́ kẹ́ máa wò ẹ̀jẹ̀ káwọn gbájúmọ́ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ tí wọ́n mọ̀ kọ́lé sí rẹ̀ ṣùgbọ́n ọgbà ọ̀tọ̀ èèyàn mélòó nù wa ló ní sọ ìbò kọ́lé jẹ́ nílé jẹ́ káwọn ti láti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àti òlásùsílẹ̀ bàbá mọ́sásí mi àwọn tí àwọn dáadáa tí òbí náà sòtí tí àwọn òbí ti dọ̀rí kò mọ̀ ìwà àrùn ẹ máa bá mọ́sálásí mi so wá ìfẹ́ fi lè lọ́ra sọ ìbùkọ́ rẹ̀ kí ẹ máa gbé sílẹ̀ àdúrà tún láti yẹn fún mọ́sálásí ọ̀dà ìlú àmọ́ rẹ̀ kí ẹ ti ṣe àdúrà tún láti yẹn ẹ máa wá kàtàn kàtàn kàtàn àwọn tọ̀tí ò lásùlù àwọn àdìsí lọ́jà bù gbogbo nǹkan rárá dáadáa inú kọ́ àmọ́sálásí nínú nǹkan tí àwọn ọ̀sán ti ṣe ìyá òsùn náà láti lè jíṣẹ́ nàìjíríà àti láti jẹ́ káwọn ẹ̀rọ pẹ̀lú mọ́bù kọ́rí èèyàn pàtàkì nínú ẹ̀sìn wa ni lábẹ́gbẹ́rin láwọ ìsìnmá àkọ́kọ́ ọ̀rọ̀ bùkọ́rí pé o àti láwọ sọ́bà jẹba àkọ́kọ́ lè gínú àkọ́kọ́ pé gbogbo ìta ti ṣe o wàhíma ọlọ́ọ̀ ta àná ṣùgbẹ́ ọlọ́wọ́ bá ṣe ní gíà lọ́yìn bóra ṣe máa tàbàkọ́tù onímọ̀tò bẹ̀rẹ̀ pàdé gbogbo àlùmọ̀tà ọgbà ọlọ́run sì ìṣẹ́sọ́lọ́run lẹ́ni wípé àlùmọ̀ ìsìlámẹ́yà wọ́n èé panupọ̀ lórí ìkẹ́kẹ́ àti ìdáyọ̀ jẹ́ òkúrú rẹ̀ láti ṣẹlẹ̀ ummati àdàbọ̀nà rẹ̀ àwọn ìjọ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní panupọ̀ lórí ìkẹ́kẹ́ wọ́n pè ìdáyẹ̀ jẹ́ ọ̀nà tó bẹ́ẹ̀ ní gbogbo ummah láti ẹti gbẹta kọ́dọ̀ sáàlọ̀ kọ́dọ̀ sáàlì ẹ́ láti láti bí bí tírí ọ̀rọ̀ àti ìgbà tí ọgbọ́n ọdún mẹ́ta ọ̀sẹ̀ ìgbà tí gbogbo ohun mọ̀tò sọ pé Bukhari Bukhari àwọn ẹgbẹ́ ìpọ́tà rẹ̀ nígbà náà òun sọ nǹkan mi wọ́n ní Bukhari náà ni Bukhari náà ni Bukhari náà ni òròbá abẹ́kíjẹ́ náà lápọ̀lé ọyá yọ lára ti Bukhari kí ló dé bí fúlẹ́tì náà káàkiri lápọ̀lé so ó ní oṣù tí ní oṣù Bukhari ló ti mú ok àwọn àti ti Bukhari àti Muslim ṣe kí ni o ẹni pọ́pọ̀lọpọ̀ madari ìlàtí ń lò abẹ́ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní kí ló fi àgbàtà fún torí pé ó mú nínú oṣù ẹ̀gbọ́n Bukhari ṣùgbọ́n so ìdáyí nínú nǹkan táà náà fìta súnnà yìí kéé sáríwò nìkẹ́ o kéé sì ègbú o kéé sì facebook nìkan ọ̀fẹ́ ìkàmọ́ pariwo ẹ̀yìn ẹ̀rọ aláriwo aláriwo di méjì o ẹ̀yìn ẹ̀rọ gbájú inú tí àwọn mẹ́rin hajj ṣe iná mẹ́rin ká máa ṣe káṣí bayan àìsàn Bukhari inú sí ra ìtẹ́ olóṣè lẹ́yìn ìgbà náà ó mẹ́ta kó ra sọ́yìn Bukhari ẹ̀rọ sọ́yìn Bukhari ẹ̀sìn mẹ́ẹ̀ka ẹ̀sìn lọ́kọ́ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n mọ̀ ẹ̀sìn mẹ́ẹ̀ka lọ́kọ́ sí mẹ́ẹ̀bẹ̀ ẹ̀sìn ìyá òṣùpá mọ̀nà àrọ́dà àyàfọ́dọ̀ hadith àgbàlẹ́ àmàdì bàbá náà lè jùmọ̀ ìsọ̀rọ̀ ìrìnàjò gbogbo ẹnikẹ́ni tó bá rò pé òun fẹ́ kí súnà àdájọ́ ọmọ sẹ́kù òun fẹ́ hàn àdí ìdò kan ní tí òbí nígbà tẹ́lẹ̀ fọ́mọ ìlú hàní tẹ bá rò pé ẹ fẹ́ kí mẹ́m bùkọ́rí àpẹẹlẹ́tọ́lọ́ ọba fún táwọn afọ́ àfọ́lá bùdẹ́ sọ nínú tíra wọn ẹgbọ̀gẹ́ kó máa sẹ́kù ẹgbẹ́ kátìlà fẹ́ ẹbí ṣe ẹ̀wọ́lẹ́mọ́bí status orí whatsapp ó ní ìbàjẹ́ orí àwọn àtúrò tó kún wábẹ̀ ìwé ṣùgbọ́n ẹgbẹ́ ọmọ ẹmẹ́ẹ̀ká sọ̀hí bukhari ẹ̀sì náà lò tẹ́ bá ti ń lò ajẹ́ pé àwọn àrọmọdọ́mọ wa wọ́n tó bá ìtẹ́tí mọ́ nìkiri ṣe àìbùkọ́lù ó ti kalẹ̀ rà lọ́mọ́ ṣùgbọ́n táyé pé àwọn ẹ̀bá di aláriwo lásán táàkàn pariwo lásán táwọn ẹ̀ka di eré ègbú lásán ajẹ́ pé tó wà láyà ẹni tí ẹnu rẹ̀ bá mú jù nínú ègbú ìlàwọ̀ yóò mọ̀ tẹ̀lé o àwọn oníṣẹ́ kí ni o àwọn èèyàn ní tẹ̀lé òdodo ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀sìn náà eléyìí ó dá nìkan tí a ọ̀rọ̀ dó ní orí rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ọjọ́ fún náà ìdá ní ìbádà fún wa ó sì bá ní kí al-Imam al-Bukhari rahmatul abdullah tó bá ní kí ní kí àwọn ẹni rí tó bá ní nítorí pé àwọn tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ àdáńpà bá mú kọ́rí so àwọn náà fún ní sọ̀rọ̀ so ẹ̀dẹ́kà náà fún ní tí ẹ̀bọ́ ṣẹ̀jẹ̀ tún méjì péré ẹ̀dẹ́kà náà jẹ́ ẹ̀fí orin tí ká mú ní كما نطلق لله وحده تعالى ربنا رب العباد تعالى ربنا رب العباد فعلى ربنا رب العباد وليست عصمة لبني تراب وليست عصمة لبني تراب والرسل الكرام ولي السداد سوى الرسل الكرام أولي السداد سوى الرسل الكرام أولي السداد نعم. وما من علم إلا سيهفو بحسب إنهم ربي في اجتهادي بحسب إنهم ربي في اجتهادي فليس يتم بعد كتاب ربي كتاب باتفاق ذوي الرشاد كتاب باتفاق ذوي الرشاد صحيح للبخاري مع الصحيح لمسلم فيهما سنن الهادي لمسلم فيهما سنن الهادي تلقت بالقبول كلا صحيحا لأمة أحمد دون اجتهاد لأمة أحمد دون اجتهاد أصحني كمال مطلق لله كمال مطلق لله وحده Tí wọ́n sọ fún mẹ́bù kọ́rù lè ṣe Allah ni kíá subhanahu wa ta'ala. Ta'ala rabbuna rabbul ibadi. Ọlọ́run ni kẹ́kọ̀ọ́ bá tó pé sáwọn ọ̀sán àti pàtó tó bá rí. Ó ti pé máa mú lọ́rọ̀ níbi tí wọ́n kù sí gẹ́lẹ́ bí ọ̀pẹ. Ìfẹ́fẹ́ ìtumọ̀ tún líbẹ̀ ní ìtọ̀rọ̀ bí tiwa rúṣùlẹ̀ kìrámì òde sàdádì. Tiwa rúṣùlẹ̀ kìrámì òde sàdádì. Allah subhanahu wa ta'ala kẹ́kọ̀ọ́ bá tí ò nígbàdàn mi lè gbọ́ pé ẹ̀ńtí bẹ́ẹ̀ ni mọ́ bùkọ́ ní sẹ́yìn ọpọlọ ni tí kò lè tẹ̀lé sókè rárá. kò sí àpá àtẹ́tẹ́ rí àdúgbò náà ní mistake oníṣẹ́lẹ̀. bí hakimi nàmà rabbi fèjì ìṣèwádì bí hakimi nàmà rabbi fèjì ìṣèwádì. tí adájọ́ bá dájọ́ ó sì fẹ́ ìṣàhàdà ìhàkì ó gbìyànjú ó sì dájọ́ fa àṣọ ọ̀nà àdébìtọ́wà àgbà ọlọ́wọ́jọ́ ọ̀nà àdébìtọ́wà àgbà bọ̀ tí ò bá gbàgbọ́ ọlọ́wọ́ ní wà yóò gbà lábẹ́ ẹ̀yọ kù agbáda ìsìnhàn ó ní mọ̀tí pé adájọ́ lè gbìyànjú nígbà mẹ́rin tó jẹ́ yàrá òdodo ní onímọ̀ là ń sọ tó jẹ́ pé tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ sí kó dájọ́ ẹ̀nà tó tààrà bọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ sí kó ṣe fásuwa ó wá wù fásuwa ó wù lọ wù wọ́ wù bọ̀ bàtọ́ yẹn mistake wa wà ń bẹ̀ tí ó bàlá da yẹn kan torí pé yíṣúná ò sì fi. ẹ̀ka tí mi iná máa rọ bí fíjì ti ha di. Ah. ọ̀rẹ́ ìsáyà tí mo bá dákítà fi rọ bí. nígbà ìjà mo dání o tó báwọn fẹ́ tuntun sọ́kà àti gbé àt ah, wọ́n ti tó sọ̀rọ̀ ìbòkọ́rí sí gbogbo Quran. ọ̀rẹ́ ìsáyà tí mo bá dákítà fi rọ bí. kò sí sílà kẹsìkẹ tó pé lẹ́yìn àkùrán. kìtàbọ̀ bẹ́ẹ̀ Kò sí ọgbọ́n àfáà dápanupọ̀ pé kò sí tí àtútù pé bí láàrin o. بصحيح البخاري صحيح للبخاري مع صحيح لمسلم فيهما سنن لهادي لمسلم فيهما سنن تلقت بالقبول كلا الصحيح تلقت بالقبول كلا الصحيح فيها أفان وقالهم من وتوضع التوضع صحيح بخلاء صحيح مسلم أمة أحمد دون اجتهاد سعد وصاري ليس للفتحة قد اجتهدت جاببة فجاءت ببعض ملاحظات لا انتقاد àwọn afá ti gbìyànjú àtìsọ tẹ́ta àwọn àtọ́rí ma lórí sílá àkọ́kọ́ àfá àtìsọ ètò kọ̀ṣẹ́rù ètò tẹ́ mọ̀tásọ̀ ètò ẹ̀kọ́ tẹ́ mọ̀tásọ̀ ètò tẹ́ بعد ملاحظات لا انتقاد أولئك ليس قصدهم وربي لمسلم والبخاري التعادي أولئك قصدهم تحقيق علمي وحفظ أمانتي بلا بذاتي وحفظ أمانة بها بذات فهم والله للتحقيق هذا المعنى نعم. فهم والله للتحقيق أهل بمعنى القول ثم الاجتهاد بمعنى القول ثم الاجتهاد وجاهوا ذل مركبهم بهجر أقول يا وفاة البيت الأول من أرى بعض البصري Àwọn ìwàjá àmòdìlù bá tàbí Àwọn àmọ́ àti tẹ́bà ẹ̀mẹ́mẹ́lú àjáde kọfásùn bá rí wọ́n rí ẹ̀ṣẹ́. Mùdílù markaz, mùdílù markaz yìí. Ọjọ́ فادي وطن بالعبق مدل مرتبهم بهجوين وعن في البخاري المبادي وجاء مدل مرتبهم بهجوين وطن في البخاري ìjì mọ̀gáde. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ pátipàtí nípa ìmáàmù Bukhari àpáta. Lẹ́yìntọ́ ní kúfà àmùjìdá, Habibun qala hadha indana di, Habibun qala hadha indana di. Ìmáàmù Bukhari ó ní kò gbọ́lágbáwá, lẹ́yìntọ́ ṣe tẹ̀fọ́n ní ọ̀rẹ́ ìgbàsílẹ̀ ọlọ́ọ̀lá ilé kó sí lárúbáwá àwọn abáfà máa dálúkọ̀ ọ̀rá bá lóòjì ẹ̀jẹ̀ ẹgbà yóò èkó tẹ́ yóò ní jẹ́lẹ̀ lóòjì ẹ̀jẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ Habibu qala hadha indana ji fa'anna ya habibu ya aba ìṣèyàdì. Àmọ́ ó kàfẹ́ ó kàfẹ́ ó fẹ́ hàn. Ó fẹ́ hàn ó fẹ́ sọ àìrí ọtọrítì pẹ̀lá ìdàdí. Àwọn èèyàn tó ń gbà dé bí ẹ̀dá àlọ́ òṣèlú tó fún ọmọ wa. وجهلك للورى بالدين بادي وجهلك للورى بالدين ẹjọ́ mọ ẹjọ́ mọ ìjáàbù ẹjọ́ mọ ìjáàbù ẹjẹ́lì bàbá ìjẹ́ ẹjọ́ mọ ìjáàbù sọ pé ìjáàbù sáré ọ̀rọ̀ látàgbọ́ فالبغداد من هذا البخاري وقال بغداد لو بريكو تان جمع بخاري وسلعنه العراق يا معاذ والله العراق يوم امام بخاري وسلعنه خراسان اعتناء وسل بروس بل كل بلاد imam bukhari ti lọ Nàìjíríà rẹ̀ wọ́n dákọ̀ فمن يلم بترجمة البخاري أمرت يدافع عنه حقا بترجمة البخاري يدافع عنه حقا بالوزارة فمن من ناقل قبل البخاري فوقع نقل أخبار الجهاد توخى نقل أخبار الجهاد ìmáàmù kẹlmọ̀ tó kó tí àjọ àwọn zòrí ìmáàmù zòrí tààkọ́ àtọ́gbogbo pọ́lísẹ̀rẹ̀ ó sí ẹ̀fà kan tó wẹ́gbẹ̀rẹ̀ tó kó bẹ́ hadith àrẹ́bì sáàrẹ́bì ما في الدين بعد الذكر إلا صحيحا للبخاري لاعتماد صحيحا للبخاري لاعتماد. سبحان يا من البخاري من رجال رعوا أصل الزيادة باجتهادي رعوا أصل الزيادة باجتهادي فهم أهل الحديث خيار قوم لنا حفظوا تراث هدى العباد لنا حفظوا تراث هدى عبادي إن فإن في أهل الحديث ورب الطعن في دين الأواجي ورب الطعن في أهل الحديث إيه ما الصورة وكما اللعنة وكما قد nípa àwọn alùlùhàdìsì àwọn olùhàdìsì nípa àwọn nípa àwọn alùsùnà tó lè jama'a ó láwà láàrùn fìtìnà fáwà láàrùn fìtìnà bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ alọ́run tí fíjìnà jáde nílò àwọn àtẹ́rí láàrín alùsùn náà ìjọba alhamdulillah àwọn ìjọ alùfíjìnà àwọn alùkáwọn ẹ̀mọ́ jáde síjọba sọ́nà ló sọ bẹ́ẹ̀ àwọn alùkáwọn ẹ̀mọ́ bú olórí ọmọkùnrin olórí ṣe pé àwọn alásọ́tò káwọn ẹ̀mọ́ para wọn láti mọ́ pààyàn lọ́nà àbòsí àwọn alásọ́ ń tapọ̀ àwọn tí wọ́n pààyàn ó dà àwọn táǹtì bá gbọ́nà so kí ẹ̀ máa ṣe tọ́rọ̀ bí alùlẹ̀ hadith bẹ́ẹ̀ pẹ́ ẹ̀kọ́ fẹ̀ bá fẹ̀ bá ìṣìjẹ́ yìí فإن الطعن في أهل الحديث ورفي الطعن في جيح العوادي كفرت حبيب شيطان مريد بوحي الله في خير هادي بوحي الله في خير هادي. يا حبيب àtọ́ àrọ̀sóòlù fàkọ̀lẹ̀ mọ̀kún wọn. ẹlọ́ni ẹni tó bá tẹ̀lé àti tẹ̀lé ọlọ́kùnrin kó tún tọ́ṣe ìgbó náà wá. ó dà láti bá sọ pé kòránì kan ló ń gbàgbọ́ ó dà pàtẹ́ ní wúni yẹn ẹbí pé ọ̀nà olóńgbẹ́ tàtẹ̀ lánàá rí. ṣé ó wà ní kọ́lá ṣé òní? bó ti tẹ̀lé ànàbí wà ní kọ́lá ṣé òní? bó ti tẹ̀lé ànàbí tẹ̀ ó wà ní kọ́lá ṣé òní? bó ti wà mẹ́wàá kà lọ́la. sọ̀rọ̀ ni pé mẹ́rin ti rọ̀ sóòrì fọ́kọ́lẹ̀ àtọ̀ àlọ́ ẹ tó bá tẹ̀lé ànàbí kan rí dáyé kílá fi tẹ̀lẹ̀ jọba àkọọ́lẹ̀ tó ti wà náà wọn tí láti ha pẹ́pọ̀ gara ìdílé o بوحي الله كنت خير هادي شعائر دين رب الكون فقدا

أمام الناس قلت بلا هشام أيا شيخ الضلالة قول عام أيا شيخ الضلالة قول عام àwọn ọmọkùn mẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jókòó sórí àdá tí wọ́n sì jókòó síwájú ẹ̀ torí pé kò sí láàká ìwọ̀n òní ìgbẹ́sẹ̀ fi ń jọrùn ọ̀rẹ́ ń kọ́ ní tọ́jú jọrùn òní jókòó bẹ̀rù ẹwẹ́ àfi ọmọ ìsìnkú àti sọ mọ́ mùsùlùmí lónìí náà mọ́ mùsùlùmí jọ ọ̀rọ̀ Muhammadu rẹ̀ yára jẹ́ mọ́ sọ́gbà mọ́ Bukhari wọ́n sọ fún Bukhari òsì mẹ́rin ẹ̀sìn ní ọ̀dá gbogbo tó ti kọ́ mi gà á ẹ̀ tó bá jẹ́ sùnà mi yẹnu mẹ́ta àdá àwọn padà fún tó bá gbà láti ẹ̀mọ̀ sọ́nu ìsìlẹ̀ kápẹ́ pé sàárà wá yí o pẹ̀lú ká ọ̀yí láàdà àdà àwọn ẹ̀kọ̀ ilẹ̀ tí ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ fún wọn ẹ̀gbẹ́ lọ́mọ́tò ẹ̀gbẹ́ lọ́pìlín lápùsùn ó kó rọ́pò gbogbo ẹ̀gbẹ́ lọ́pìlín tó bá kúkú kan rí òsì lára ẹ̀kùn jẹ́ ẹ̀mọ́ ìpínlẹ̀ rẹ̀ kó gbàkẹ́ Lẹ́yìnfẹ́dínà ìrẹ́fà òní. Àti fún òsínúgbà, òsínúgbà mẹ́sì. Lẹ́yìnfẹ́dínà ìrẹ́fà òní. Àbíkù tó bú àkó rẹ́rọ̀. فقصها به هريرة فقها فقصها به هريرة Òsáwẹ̀ náà, ó pàdé ìsáwẹ̀ mẹ́ tọ́mọ̀ náà bàtà ìfẹ́ náà wà ti sáà bàtà ìsáà ní. Àbábítà bá ààbò rọ ìrọ́tà kúrò náà sọ̀rẹ̀, fàtàkùn أبي هريرة فسب هادي فسب أبي هريرة فسب هادي وشككت الورى في الوهل حقا أحاديث الرسول بلا ارتعاد أحاديث الرسول بلا ارتعاد وفرجت العداوة في صدوري لأهل

لأهل الفضل فرسان الجهاد لأهل الفضل يقول لك أول يهيك النبي صلى الله عليه وسلم أول يهيك النبي ẹgbẹ́ àmẹ́dé lè jẹ ẹgbẹ́ ti sọ ẹwẹ̀ tó ń sọ ọ̀rọ̀ táwọn ní ìsọkò bá àtàyè kí wọ́n máa bí ìkórìíra nìyẹn bí sọ́kà wọn بهذا كله بهذا كله من دون شك خرجت من الديانة بارتداد خرجت من الديانة بارتداد àpáàlé fàtún fọ́tọ̀bùkọ́rọ́ ìlàlmáwòlá wà ìlà tàbùkìbìyà wà bá ìsànbí ìdáyé ìlàlmáwòlá wà ìlà ìlàlmáwòlá wà ìlà Lọ túnbà fọ́wọ́rọ̀ ní ti ṣájá ní ọmọdé fẹ́ràn láha wà ilá. Lọ ọlọ́run bá tó ń lọ wà ilá. Tàbó ìzìyà wà bá sàmì ìdájí. Tàbó Ó bá lọ bá ní ẹ̀ lórí. Díẹ̀ lórí tẹ́lù ìzìyà ó rí yẹpẹrẹ. Wà bá sàmì ìdájí. Ó rí àdánwò tó lé. Látọ̀lá ó sì rí dojú tí táwọn afọ́súnmọ̀ ọmọ ọjọ́ sí ẹ̀yà gbogbo rádàrá tó bá sọ àwọn ìmọ̀yọ́dọ̀ lọ́rùn wọ́n mọ̀yọ́dọ̀ lọ àtẹ́ntí òtú ọlọ́jọ́ orí àtẹ́ntí òmọ̀gbà tó ń wọ uniform sànáwíyà wọ́n wà á gbọ́ pé ah, àbáwá ń tú ìtázara kí náà bá ń tú ìdàmọ́lá tó bá ti wá túbá àtàwọ̀bà sáhàdì mà kọ̀bùlà alùsùnà tó fi àtọ̀sẹ́ yẹn nìyẹn alùsùnà yàtọ̀ sí wọn ayọ̀ túbú ara tó wọ́n tó wá túbá tó mọ́ra pa tó fi ṣẹlẹ̀ sáájú rẹ̀ àtùsọ pé tọ́ ó ṣẹlẹ̀ náà àtùrà kò dáwọn sọ́lá fàtí sọ́rọ̀ mọ́ra نستفيد على القدر وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته